بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله نشرح الركن الأول من أركان الإيمان الإيمان بالله نسي pẹ̀lú yọ̀dọ̀ ọlọ́run ọba àlìkíọ́lá á ṣàlàyé nípa ti ń jẹ́ orígun àkọ́kọ́ nínú ìgbàgbọ́ tá à ń bá bọ̀ òun náà ni ìgbàgbọ́ tó الإيمان بالله يتضمن الإيمان بتوحيد الربوبية وبتوحيد الألوهية وبتوحيد الأسماء والصفات ونؤمن بوجود الله. ìtí ń jẹ́ ìgbàgbọ́ pẹ̀lú ọlọ́run ọba ẹ̀sìn a máa túra wọn ni òun náà ni ti ń jẹ́ tawhid tí à ń pariwo rẹ̀ tá a ti sọ ìnígbàgbọ́ pẹ̀lú pọ́lọ́wọ́n ọba lèyàn ọba tí ń jẹ́ ọba tó ba lórí gbogbo nǹkan gbogbo iṣẹ́ àti ayé fi ń lọ àsọ̀tún tí fi ń lọ sósì kò sẹ́ni tí ó ń ṣe eléyìí tí ń darí àfọlọ́hún ìnígbàgbọ́ pẹ̀lú pé ọlọ́run ọba àlekèọ́lá ni ọba tó yẹ ká sin àgbọ́dọ̀ sí nǹkan míì nínú ẹ̀dá ọlọ́run torí kò sẹ́ni tí ó lẹ́tọ̀ọ́ sílẹ̀ yìí ìnígbàgbọ́ pẹ̀lú àwọn orúkọ àti àwọn ìròyìn ọlọ́run ọba àlekèọ́lá tí ó fi ròyìn ara rẹ̀ bá a ṣe gbọ́dọ̀ gbàgbọ́ pé ọlọ́run ń bẹ. naam ah, al-iman bi wujud Allah lẹ́nu hunaka man yunkir wujud Allah subhanahu wa ta'ala aslan. àkọ́kọ́ nínú pa fẹ́ gbọ́ ọlọ́run gbọ́ yìí ìpìlẹ̀ ni ká mọ̀ pé ọlọ́run ń bẹ̀sẹ̀ torí ń bẹ nínú ẹ̀dá ọmọ ènìyàn tó gbàgbọ́ pé kò sí nǹkan kan tí ń jẹ́ ọlọ́run ayé kan wà lásán náà ni. ma hiya al-adilla ala wujud الأدلة على وجود الله كثيرة ممكن أن نجمع هذه الأدلة في أدلة أربعة إجمالا إما أوان ẹ̀rí من سو أوان يتوكا تا في gbà kọ́ lọ́wọ́ ọba àlìkèlá ń bẹ ó pọ̀ gan-an àmúrọ̀rùn fún wa gbogbo àwọn nǹkan wọ̀nyí bó ṣe pọ̀ tó ká pàápọ̀ sí àwọn ẹ̀rí الأول العقل يستحيل أن يأتي عاقل وينظر في هذا الكون البديع طلوع الشمس وغروب المجرات والبحار إلا ولابد أن يثبت أن لهذه المخلوقات خالق واحد مدبر سبحانه وتعالى àkọ́kọ́ ẹ̀rí ni pé làákàyè wa gan gbọ́dọ̀ mọ̀ pé báyé ṣe rí i tó wù ní rí i tí gbogbo ètò ń lọ yìí àsìkò tó rùn ó yọ òṣùn yìí ó yọ yóò tún wọ̀ so gbogbo àwọn ètò ayé ń lọ láìsí kankan tí yóò dàrú papọ̀ mọ́ra wọn so eku ń ké bí eku ẹyẹ ń ké bí ẹyẹ kò sẹ́nìkan tí làákàyè rẹ̀ tí ó máa bẹ lálàáfíà la tí ò wá ní màmọ̀ dájú pé ni lo bíbọ̀ yìí kò lè jẹ́ pé lásán ló wà àfi kó jẹ́ pé ẹnìkan bẹ tó je pé on ló dá tin se tu gbogbo ẹ̀. الثاني الحس تكون في كرب وشدة ترفع يدك للسماء تجدها تنفرج قام النبي صلى الله عليه وسلم يدعو وإذا بالغيث ينزل هذا دليل محسوس ملموس ترى بعينك أو تسمع بأذنك مثلا èyí tí ó jẹ́ ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì òun náà ni ìkẹ́fin wa ntìyàn náà wọn tóun náà mọ̀ pé n tá à ń fojú rè ni n tí à ń fi àwọn làákà ìtọ́lọ̀ fún wa tá à ń fi mọ̀ tí ń lọ láwùjọ wa ni so ọmọ ènìyàn ó gbọ́dọ̀ mọ̀ pé ọlọ́run ọba àlìkẹ́lá ń bẹ bí àpẹẹrẹ tá a bá fẹ́ ṣàdúà àbí anabi sallallahu alaihi wasallam anabi sallallahu alaihi wasallam ṣàdúà yóò tẹ́wọ́ sọ́lọ́run bá anabi sì tẹ́wọ́ sọ́lọ́run ọba àlìkẹ́lá bá anabi bá ṣàdúà bí àwọn àgbà tó ṣàdúà so ń bẹ lọ́run ọba àlìkẹ́lá pé kí ó rọ òjò òjò sì bẹ̀rẹ̀ sí í sọ̀ tó bá jẹ́ pọ́lọ́ wọn ọba àlekè ọlọ́wọ́ sí ni irú tó ṣẹlẹ̀ òun àwa náà mọ̀ pé a kò ní wáyé bẹ́ẹ̀ a jẹ́ pé ọba kan tí ọmọ èèyàn pè tí ó sì jẹ́ pè rẹ̀ nínú ọmọ ọmọ ènìyàn ó jẹ́ òmò kọ́ba náà ń bẹ. الرابع الثالث الفطرة كل مولود يولد على الفطرة فهو مقر بفطرته بوجود الله سبحانه وتعالى ẹ̀rí ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn ẹ̀rí àpapọ̀ tá à ń sọ yìí nípa kọ́lọ́wọ́n bá àlìkẹ́lá ń bẹ òun ní àní àdámá dáadáa tọ́lọ̀ ń dámú ń kálukú wa gbogbo ẹni tí ọlọ́wọ́n ọba àlìkẹ́lá ní kó jáde látọ̀dọ̀ bàbá àtìyá tó bí tí aburú kankan ò wọlé tọ̀ la yóò má mọ̀ dájú tí ó bá dìde tí ó dàgbà lórí bẹ́ẹ̀ pé ọlọ́wọ́n ọba àlìkẹ́lá ọba الرابع الشرع وهذا كثير فالأدلة من الكتاب والسنة كثيرة جدا على إثبات وجود الله سبحانه وتعالى ẹ̀rí ẹlẹ́ẹ̀kẹrin tá a fi mọ̀ kọ́lọ́wọ́ ọba àlìkẹ́lá ń bẹ òun náà lọ́rọ̀ ọlọ́run àtọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam oríṣiríṣi àwọn àyà rẹ̀ pẹ́tẹ́ lọ́n fi ṣàlàyé rẹ̀ ló fi ṣàlàyé bóun ṣe rí ó ṣàlàyé tóun ó ṣe ó ṣàlàyé bí ọ̀hún ọlọ́run ọba àlìkẹ́lá bó kọ́ òun ṣe rí báwọn òròyìn ọlọ́run ọba àlìkẹ́lá ṣe rí bẹ́ẹ̀ náà nínú ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam tí ń jẹ́ pé méjèèjì náà ni tí òfin ọlọ́run dé lórí a rí ẹ̀rí tó pọ̀ tó fẹsẹ̀ eléyìí rinlẹ̀ fún wa tá a fi mọ̀ pọ́lọ̀ ń bẹ. ọlọ́run ọba àlekèlá ni ọba tí ó mọ̀ jùlọ.